أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله اتقوا الله تبارك وتعالى واعلموا أن أعماركم تنتهي كما تنتهي هذه السنة ولا يعنيكم من مرور الأيام والشهور والأعوام إلا زيادة في الأعمال الصالحة إلا إكلاع عن أعمال السوء لذلك الإنسان المؤمن يعمل قوله صلى الله عليه وسلم لا يتمنين أحدكم الموتى لدر نزل به وإن كان لابد فاعلا فليقل اللهم إن كانت الحياة خيرا لي فحيني وإن كانت الوفاة خيرا لي فتوفني إلا أن يعمل قوله لا يتمنين أحدكم الموت إما محسنا فلعله يزداد خيرا وإما مسيئا فلعله أن يستعتب إلا أن يعمل قوله لا يتمنين أحدكم الموت ولا يدعو به من قبل أن يأتيه إنه إذا مات أحدكم انقطع عمله وإنه لا يزيد المؤمن عمره إلا خيرا وفي دعاء النبي صلى الله عليه وسلم اللهم اجعل الحياة زيادة لي في كل خير والموت راحة لي من كل شر وأنه سئل صلى الله عليه وسلم أي الناس خير قال من طال عمره وحسن عمله قيل فأي الناس شر قال من طال عمره وساء عمله وقوله في نفر من بني عذرى ثلاثة قدموا على النبي صلى الله عليه وسلم فأسلموا فكانوا عند تلحى ثم مات الأول ثم مات الثاني مستشهدين ثم مات الثالث على فراشه وقال فيه النبي صلى الله عليه وسلم أليس قد مكث هذا بعده سنة قالوا بلى قال وأدرك رمضان فصامه قالوا بلى قال وصل كذا وكذا سجة في السنة قالوا بلى قال فلما بينهما أبعد ما بين السماء والأرض أيها المسلمون بينما تطيل أعمالكم تطول أعماركم لا تنسوا ما في صحيح البخاري من قوله صلى الله عليه وسلم أعذر الله إلى من بلغه ستين من عمره أعمار أمتي ما بين ستين إلى سبعين وأقلهم من يجوز ذلك أيها المسلمون عندما تغرب شمس هذه السنة ويطلع توا شعاع شمس السنة المئة وأربع وألف وأربعمائة وخمس وستين سنة هجرية السنة الجديدة الإسلامية الهجرية التي ابتداء عقدها من أجل مناسبة في الإسلام ألا وهي هجرة النبي صلى الله عليه وسلم التي ابتدأ بها تكوين الأمة الإسلامية في بلاد إسلامي مستقل يحكمه المسلمون ولم يكن التاريخ السنوي معمولا به في أول الإسلام حتى كانت خلافة عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه ففي السنة الثالثة أو الرابعة من خلافته كتب إليه أبو موسى الأشعري رضي الله عنهما إنه يأتينا منك كتب ليس لها تاريخ فجمع عمر الصحابة فاستشارهم فيقال إن بعضهم قال أرخوا كما تؤرخ الفرس بملوكهم كلما هلك ملك أرخوا بولاية من بعده فكره الصحابة ذلك فقال بعضهم أرخوا بتاريخ الروم فكرهوا ذلك أيضا فقال بعضهم أرهوا من مولد النبي صلى الله عليه وسلم وقال آخرون من مبعثه صلى الله عليه وسلم وقال آخرون من مهاجره فقال الهجرة فرقت, فرقت بين الحق والباطل فأرخوا بها فأرخوا من الهجرة واتفقوا على ذلك ثم تشاوروا من أي شهر يكون ابتداء السنة فقال بعضهم من رمضان لأنه الشهر الذي أنزل فيه القرآن وقال بعضهم من ربيع الأول لأنه الشهر الذي قدم فيه النبي صلى الله عليه وسلم المدينة مهاجرا واختار عمر وعثمان وعلي رضي الله عنهم أن يكون من المحرم لأنه شهر حرام يلي شهر ذي الحجة الذي يؤدي المسلمون فيه حجهم الذي به تمام أركان دينهم والذي كانت فيه بيعة الأنصار للنبي صلى الله عليه وسلم والعظيمة على الهجرة فكانت ابتداء السنة الإسلامية الهجرية من الشهر المحرم الحرام أيها المسلمون إن هذا للتأرخ لا لاتخاذه عيدا لأن أعيادنا فقط أيها المسلمون عيد الفطر وعيد الأضحى ويوم الجمعة وغيرها فخرافة هذا التاريخ أيها المسلمون هذا التأرخ بالهجرة لأخذ العبر والدروس من هذه الحادثة والتأمل لقوله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها وعمال قوله صلى الله عليه وسلم المهاجر من نهى الله عنه عباد الله زيدوا في الصالحات كما تزيدون السنوات ولا تكونوا كالذي أمسه خير من يومه اللهم أكثر أموالنا وأولادنا وبارك فيما أعطيتنا وعطل حياتنا على طاعتك وأحسن عملنا واغفر لنا يا ربنا يا رب العالمين يا أرحم الراحمين لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sọ́pẹ́ òun náà lásọpẹ́ fún bákan náà àtọrọ ìkí àti ọlà fún anígbà Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú sí ọlọ́run ọba ni ọlọ́run kọ́ bá ní kí ànábì ọlọ́run kọ́ bá ní káwọn aráalé rẹ̀ ọlọ́run kọ́ bá ní kí àwọn sọ̀hábà rẹ̀ àti gbàyẹn tó wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ títí di ọjọ́ ẹ̀san ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba àlekè ọlá òkè wà lọ mọ̀ wípé àwọn ọjọ́ ayé yín ń parí lọ gẹ́gẹ́ bí ọdún yìí náà ti ń tẹnubodò lọ. òní yìí ìní ọmọ àjẹ́ bíi twenty seven gbogbo ohun tó kù kò ju bí ọjọ́ díẹ̀ lọ wọ́n ṣe ti kó jásí pé yọ́mọ̀lẹ̀ sílẹ̀ lè ní àmọ́ ọdún tuntun mi ti jẹ́ ọdún ìjọrọ̀. kọ́wá sí kẹ̀kẹ́ tó kẹ̀yìn níbi báwọn ọjọ́ ayé yìí ti ń lọ nígbà yẹn lẹ́lòmí ọmọ àkọ́ wípé wọ́n máa fọjọ́ bíi pé òun ti kógójì báyìí òun ti pa àádọ́ta báyìí àpò òun kọ́gọ́ta báyìí bọ́jọ́ ayé ń ṣe ń lọ kò kàn yín fóṣùn ṣe ń lọ kò kàn yín báwọn ọdún yìí ṣe ń lò kàn yín ohun tó kàn yín náà ni bó lẹ́sẹ̀ lé sí níṣẹ́ dáadáa bó lẹ́sẹ̀ sinmi nínú ìwà àbàjẹ́ nítorí pé ẹ̀dá nìyẹn tó jẹ́ onígbàgbọ́ òdodo bọ́jọ́ bá ń gorí ọjọ́ fóṣùn ń gorí oṣùn tá à ń rọ́dún kẹta tó ń rọ́dún míì mùmíní ma lu tó jí ọba sọ báyìí wípé alẹ́ nìkọ̀ọ̀kan yín ò máa gbèrò bóun sáfẹ́ kú ni bóyá nítorí sùtá kan tó bá àbí kan tó bá ọmọ sọ wípé ikú ló kàn báyìí kí lòun tún ṣe láyé gbogbo ohun tí sì ń bẹ ní inú jẹ ó lè já ni o tó nira ayé ànábi dípò tí yẹn máa fi kàn kóun sọ wípé tó. kátẹ nínẹjọ lórí kókó ìnira yẹn wá lágbára tó bẹ́ẹ̀ gẹ́ débi fáwọn tí ń bẹ láyé gẹ́yẹn tún kó sùtá bá wọn àdúrà ni ọ̀sẹ̀ nu yẹn jáde pé ọlọ́run ò jẹ́ kí n wà láyé tó bá jásí pé wíwà láyé mi ló máa lóore fún mi ìwọ ọlọ́run ò kúkú pa mí gan-an tó bá jásí pé kí n kú ní olóore fún mi ẹ̀rí a ní kò sí nǹkan kan tó kàn wá pẹ̀lú báwọn ọjọ́ ayé ṣe ń lọ tó sùn ń lọ tọdún ń lọ ju ká lé sí ní dáadáa sẹ́ lọ ká dáadáa ká tún lé sínú ẹ̀ ká dẹ̀ sí wọ́n bí ìwà abajẹ́ ká tún wá lu ọ̀rọ̀ tó ti ti ọlọ́run sọ wípé alẹ́ nìkọ̀ọ̀kan ọ̀gbọ́dọ̀ rẹ̀ kàn kù kó bá pé yẹn ń ṣe dáadáa ni ẹ̀mí rẹ̀ ń kú ó ń ṣe dáadáa ìfẹ́ láyé yẹn lè jẹ́ kí dáadáa rẹ̀ tún pọ̀ sí tó bá jásí pa yẹn ń ṣe ẹ̀mí sì ẹnìkọ̀ọ̀kan yín ọ̀gbọ́dọ̀ máa rẹ̀kẹ́ fún fẹ́ kú bóyá owó òníra kan tó ń kàn kódà kò gbọ́dọ̀ bẹ lọ́hùn ẹ̀ kó tó di pé kú òde. torí tí èèyàn bá kú yín bá kú iṣẹ́ ti parí nìyẹn ó ti dópin nìyẹn o. bẹ́ẹ̀ dẹ̀ ni gúngún ẹ̀mí ò ní kankan fún dáadáa lọ. tí mo bá sì kú jẹ́ ọjẹ́ ìsinmi fún mi níbi gbogbo ohun tí ń jẹ́ láboró àti pé wọ́n bi ànẹ́bí léèrè sallallahu alaihi wasallam wípé èèyàn olólóore jù ànẹ́bí ní ọ̀hún ni ẹni tẹ́mi rẹ̀ bá gùn tó sì rí dáadáa ṣe òun ló dáa jù wọ́n tún bi léèrè pé tá ń burú jù ànẹ́bí ní ni òun náà lẹni tẹ́mi ẹ bá gùn tíṣẹ́ rẹ̀ ọ̀dá òun lè yẹn bú burú jù àtàkùn jẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó wọ́n làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ìsìláàmù wọ́n wá ń gbé ọ̀dọ̀ awa wa ẹ̀rí ọwọ́ adìgbà tí àmì sọ̀sọ́ láàrin àwọn ọ̀rẹ́nsẹ̀ rẹ̀ kẹ́ jáde lọ jagun àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá wọn lọ kú sójú ogun kú sójú ogun ìgbà tí kẹta owó ọ̀padà kú sójú ogun òun kú sórí ibùsùn rẹ̀ ni ọwọ́ ṣùgbọ́n ṣàlàyé òdodo ẹ̀rí ọlọ́run alára lójú rẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ tó kú sórí ibùsùn rẹ̀ yẹn ó tún ṣáájú àwọn èkejì ẹ̀ tí wọ́n kú sójú ogun ẹ̀rí wọ́n á sọ fún ànẹ́bí sọ́lọ́ àṣálá pé nǹkan tó ń rí nìyí o ànẹ́bí wa ni àkọsẹ́ ní rí bẹ́ẹ̀ sẹ́ni yẹn ò tún ti lọ́dún kan lẹ́yìn ìgbà táwọn sì ń yẹn kú ni ṣé kò ti kírun nú ẹ̀ ni tí ò ti gbà wẹ́ńbẹ́ àìníye foríkẹlẹ̀ tó ti wáyé àwọn kàá dé níbẹ̀ ni ànábi sọlọlọ àtàlámà sọlá ìpè sórí ohun tí ń bẹ láàrin rẹ̀ sáwọn èkejì ẹ̀ tó ti lọ ó tó ohun tí ń bẹ láàrin sánmẹ̀ sílẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo láàrin ìgbà tọ́jú ayé wa tí tún gùn sí pẹ̀lú yìí pé àrí fourteen thirty four a sì ti ń dágbére fún báyìí tá à ń lọ sí fourteen thirty five báyìí ẹ má gbàgbé ohun tó wà nù hadith Bukhari nínú hadith tó lára àfihàn látọ̀dọ̀ ànábi sọlọlọ àríwọ̀sálàmù torí ẹ̀mí yìí ń gún nu wá ń dún kódà ẹlòmíì lè tún lè lọ bẹ̀rẹ̀ ọjọ́ bí tí ọba fi rán ọlọ́run létí pé èdè ọgọ́ta náà ló ní lò mo sì ti di fifty nine má gbàgbé pọ́dún tí a tún máa fi rán létí ẹ̀gbẹ́ lọ́jọ́ kì í sàṣà mùsùlùmí ẹ̀rí láàrin wípé ọjọ́ ayé wa ń gùn sí ká má gbàgbé ohun tó nù hadith Bukhari sọ wípé ọlọ́run ò kí ló tó fi se dáadáa yìí kọ́ sọ pé fẹ́ rí àwíjàre kan ọlọ́run ẹni ó bá ti wọ sẹ́ksì nínú àlẹ́ ó mọ ìyá ọlọ́run òní dá lóhùn kó wí àwíjàre kan ó ti jẹ́ tó fi ṣe dáadáa yìí ó ti jẹ́ tó fi ebi nǹkan ebi mo kọ́ láti rẹ̀ ebi nǹkan yìí mo ní ẹ̀ ọ̀rọ̀ kí àkọ́sásìkò fún mi ó ti kọjá tó pé ọgọ́ta ọdún wọ́n ní

lọ́kẹ́ náà mọ àwọn àfàwà ọwọ́ asábẹ̀ wa ńlọrin jọ̀gàn àfàwà àṣẹǹkẹ́tì Muhammad al-Amin àṣẹǹkẹ́tì al-Afriqi inú àwọn afúntẹ̀ fìrì tó gbajúmọ̀ dáadáa ẹ̀rí ọmọ àwọn yóò wá àwọn ńlọrin jọ̀gàn ọba sọ béèrè yẹn lò wáyé pé à ọ̀dà ọjọ́ mélòó láyé láàrin ọgọ́ta sí sẹ́wọ́ntì ni ó kéré ẹni tí ó kọjá ilé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn lẹ́gbẹ̀rún bíi ti nàbí láyé náà alayhi fi jíṣẹ́ gan ẹgbẹ̀rún ọdún ó dín láàdọ́ta ni oríṣiríṣi ẹ̀gbà wa ló sì wá kó ti lọ́gọ́rùn ọdún méjì tẹ́lẹ̀ kó tó dò jíṣẹ́ omi ìpè ládọ́ta oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ kó tó di bọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọwọ́ ajíṣẹ́ fún one thousand ó o ó àádọ́ta ọdún ẹ̀rí ẹni tí láàrin ìgbà tí oòrùn ọdún yìí ń wọ̀ lọ báyìí tí ọ̀yẹ̀yẹ̀ oòrùn ọdún tí ń bọ̀ fourteen thirty five di pé ti ń tẹ̀síwá díẹ̀ díẹ̀ ọdún tuntun Islam tọ́jọ́ hijra èyí tó ṣe wípé ìtakókó ọdún náà fi ó wáyé nítorí ìṣẹ̀lẹ̀ ńlá Islam kí ni ìṣẹ̀lẹ̀ náà òun náà èyí láti mọ́kà lọ sí mọ̀dínà nígbà tá a yọ ọ̀gbẹ̀sìn ní mọ́kà tó wá lọ sí mọ̀dínà àtàwọn tó gbà gbọ́ngbà yẹn. èyí tó já sí pé ìjírọ̀ yìí ìní àlẹ́ ọmọ yìí ni wọ́n fi dá wà nínú ìjọba tiwọn tí wọ́n ń lò jábá ẹ̀sìn tó pé Islam ní ń dájọ́ ìjọba yẹn kì í ṣòfin àgbélẹ̀rọ ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe wípé tàríkù yìí òun ni wọ́n ń kà kì í ṣe déètì yìí wọ́n ń kà tẹ́lẹ̀ nígbà tí Islam ṣẹ̀ bẹ̀rẹ̀ tó fi wá padà di ètò ìjìra wọn kà tẹlẹ tó fi di àsìkò àfáwà Umar bin Khattab radiyallahu ta'ala ọdún kẹta rẹ àbọ̀dún kẹrin tó dórí ìjọba Abu Musa al-Ash'ari sí àfáwà yọnu sáwọn méjèèjì ìgbà tó wá yẹn ìwà ń sọ síbẹ̀ wípé. oríṣi lẹ́tà rẹ ní máa wà ń bá wa ìwọ tó já láṣẹ gómìnà ní Abu Musa Al-Ash'ari nílùú kan tó yẹn sí Umaru sì ń já láṣẹ gẹ́gẹ́ bíi president ó wá ń sọ fáláṣẹ yìí pé lẹ́tà rẹ máa wà ń bá wa ní fífọ́ ọgbà kódà àwọn alákọọ́lẹ̀ kẹ pé wọ́n kọ ṣàbán síbẹ̀ ṣàbán wo ni sétè sí ni àbí tọdún ni àbí tọdún tí ń bọ̀ ṣàbán àtẹ̀wò ni Umaru bá ní à ah, ọmọ àyẹ̀ká wo kìnnìyàn tó tọ kò sí déètì nínú àwọn nǹkan tá a máa ń kọ yìí. ẹ̀rín wọn mọ̀rún bá pe àwọn sàdé ó pè wọn jọ ọwọ́ abá wọn jíròrò ẹ̀rí nígbà tí kan nu wọn sọ̀rọ̀ náà àwọn sàdé wọn ní ẹ ká máa lọ déètì àwọn pasian àwọn abọ́ná àwọn pasian ọba wọn ni wọ máa fi ń ṣe déètì ni fi ń kọ ni wọ máa fi ń mọ́lẹ̀ tọ́ba kan bá ti kú tọ́ba mi ìbàjẹ́ ni wọ́n á máa kà pé ọdọọdún kìíní ọdọọdún kejì máa Ah, àwọn sábẹ́ làwọn ọ̀gbálẹ̀ yẹn n kò tún yà sí rínú ọtún ọsọ yìí pé ẹjẹ́ máa lọ déètì àwọn Rome àwọn sábẹ́ ọ̀gbálẹ̀ yẹn wọn dọ̀dọ̀ ẹjẹ́ lọ déètì ìgbà tí wọ́n bí ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn míì nígbà tí wọ́n gbà ànẹ́bì dìde àwọn míì nígbà tó ṣe jọrọ a ah, Umar ibn al-Khattab gẹ́gẹ́ bí aláṣẹ radiyallahu anhu ah,

ẹ̀rí wọ́n ní kí ló dé wọ́n ní torí pé Ramadan yẹn nínú ẹ̀ ní Quran ti sọ̀kalẹ̀ Quran mẹ́sìn ló ẹ̀sìn àwọn kan tó sọ pé ẹjẹ́ àmọ́ Rabiul Awwal torí Rabiul Awwal yìí níbẹ̀ ni àná sọ̀sọ́ ńlá ti dé Mọ̀dínà ẹ mọ̀ pé ẹ̀ ń dín sọ́fàrù òun nìrìn àjò yẹn ló dé Mọ̀dínà ti tó ṣe jẹ́lá dé Mọ̀dínà ẹ̀rí ọmọ Ali ẹjẹ́ òun ló sun ìwọ ó sun adé ìwọ ni òun náà lọ́dẹ̀ tẹ̀lé sọlẹ̀ hijja èyí tó ti pa àwọn mùsùlùmí máa ṣiṣẹ́ hajj ń bẹ̀ hajj yìí sì nìyí òun ni ẹlẹ́ẹ̀karùn orígun islam ẹ̀rí pọ̀jọ́ra wọn sábà sọ wípé èèyàn ní tawhid ìran zaka hajj ẹja mú muharram tó ṣe fóun sẹ jẹ ìbẹ̀rẹ̀ oṣù ọwọ àgbàdàjà sí pé wọn á muharram àti pé muharram yìí òun wa sallam ti gba àlùkáwà ní pé a ṣe tiẹ̀ lọ́wọ́ àwọn ansọọrù tí wọn wà Mádínà muharram lọ gba àlùkáwà nìyẹn muharram yìí gẹ́gẹ́ tún ní ti pinnu kó màmá ṣe muharram ni ọwọ ajá sí pé òun náà Islam. ọjà ti pé muharram òun ni ó jọ oṣù kéní táwọn àṣọ yìí pé nínú hijira kàlẹ́ndà tá a bá fẹ́ máa kà èèyàn nígbàgbọ́ òdodo ẹ̀ẹ̀rí ká máa sọ wípé muharram di méní àti bọ́ sí ọdún tuntun káfí máa tòǹkà lásán ni o kí wọ́n béèrè lọ́wọ́ wa kíyẹn lè mọ àwọn oṣù méjèèjìlá dáadáa ń gbé fáwọn aláàlú oṣù méjìlá bọ́lá ń sọ wípé inna iddatash shuhuri inda Allahi ìtìnà àṣàrà ṣáhàrọ̀ fi kitabillah ibi oṣù méjìlá ló wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run muharram safar rabi'ul awwal rabi'ul thani jumadal ula jumadal thaniya rajab sha'ban ramadan shawwal dulqaada àti dulhijja kíyẹn mọ̀ dáadáa kí wọ́n sì béèrè pé kí lónìí bí yẹn ti lè sọ iye tí november dì pé òní ni november one kíyẹn sì lè tún wí pé. kódà òun lọ́yẹ kéèyàn gbé wájú. ó sùn òkè lónìí o